àmọ́ àwọn tọ́ọ̀kì tó nílẹ̀ pẹ̀lú kò sí ìsàwẹ́ tí ó máa wẹ́ ẹgbọ́ bí kọ́sàn àjọ lọ wẹ́l ẹ̀tọ́ ti tiẹ̀ ni kó má tọ́jú gbogbo ọ̀dọ̀ ta.

yóò sì rí fóun dìtrọ́ ìkú sẹ́kù bẹ́ẹ̀ gbogbo tó bá sì kù lọ́wọ́ jẹ náà kan òun náà ń bẹ̀ tó bá tóbi ṣòro láti gbé sọ̀rọ̀ ní wípé èyí ti máa ní wa ó dàbí ẹ̀zámpù tó máa ń gbé lóòótọ́ àrà ọmọ nìkẹ́ nìyẹn gbà tó mọ́tò ìṣe tán jọ bẹ̀rẹ̀ ní yóò lè kẹ́nìkan sọ fún mọ́gbà àwọn lọ fún kò gbọ́ pé àrọ́ mi tó ṣe jìnà kò gbọ́ yùn ọjà àtẹ́wò tán nígbà tó wá ṣe tán àtẹ́wò ní kó mú wá láti àwọn owó ti ní àrọ́ mú ní máhàrùn tàbí wọ́n ní ká má fà lówó tó pé kì í ṣe kó ti bẹ̀rẹ̀ mú ní kó gbà tó bá ti pé ní ìsìnkú tó ti rà nípa sanwó náà fún kọ áká àmọ́ nǹkan tó ti ṣe ìfọ́ ọ̀pọ̀ tó ti bá ẹgbọ́n ìtransaction yẹn náà òṣìṣẹ́ ìfọ́ ọ̀pọ̀ tó ti bá tẹ́lẹ̀ ẹ bá jẹ́ mùsùlùmí náà lóòótọ́ òun náà lẹ́tọ̀ àtìgbà àmọ́ kò ní lọ́rùn lẹ́ olùmọ̀ sí lọ́rùn lẹ́ tọ́lú bá ti lọ́rùn lẹ́ ìjẹ́ kó náà ṣe ìdí kó wá bí òṣèlú ẹgbẹ́ kó gbà ju gbogbo kàdó ní ṣe pẹ̀lú ọtí tó wà pẹ̀lú ọlọ́run ọba ìkejì ẹni tó ń kírun tó fi sutura síwájú àbí ẹni tó ń kírun tí ò fi sutura síwájú ife déédéé dísáǹsì wo ni èèyàn lè fi kọjá wájú ẹ̀ ife ìṣẹ̀lẹ̀ kírun tí mo ṣe wà nísìnyí bí mi wà ní káwọn sọ pé irú fílà yìí ẹnìkan fẹ́ kọjá kẹ́nìkan tó wáyá sí gbogbo tó wà fílà yìí tó wọ́n lè kọjá wájú ẹ̀ àkọ́kọ́ ẹgbọ́ yé báyìí anybody tí bá ti ń kí ẹ̀rùn tó pípa tí ó bẹ̀rẹ̀ ẹ̀rùn kò gbé sutura síwájú kò fẹ́ kan ní ẹ̀tọ́ kò sì ní ọ́nà pé káwọn èèyàn má bàa ju ẹ̀kọ́ ní. sọ́wọ́n sọ pé àti ah, ẹ̀ má bẹ̀rẹ̀ sí báwájú sínú kí ẹ̀rùn kọjá tó máa sáré hmm, hmm, hmm. no àti tó bá ti pé ẹni ìyẹn ó kírun lẹ́yìn ìmọ̀ ìmọ̀ wa sálámà kan lòun wá ń san gbèsè ẹ̀rùn tó kù yẹn sutura kò jọ náà yẹn lórí ọ̀tẹ́ yóò lé ibùdó kan ṣe nítorí distraction kó wá bì kan tó súnmọ́ tó fi yàn bá jẹ ọ̀kọ́jà àmọ́ táwọn ìbá gbájú ọ̀kọ́jà kò jẹ́ nìyí olóòtú ilé wọn. ẹgbọ́n mi tọ́ sẹ́yìn bá wá bẹ̀rẹ̀ ẹ̀rùn ẹ̀ tí kò wá ní sutura rárá kọ́ ẹgbẹ́ tí wọ́n á ìfẹ́ jù bá wà ní pé ká máa wò pé edédé ibo ni àkọ́kọ́ náà ṣé yóò mọ̀ náà wọ́n láwọn yẹn àdí ìdó kan báwọn èèyàn jà kásìkò ìbẹ́ẹ̀dà fún bàbá ju àkọjá àdúgbò àdúgbò àti kòkiri ó sọ ń bẹ̀ pé ìdàgánà àdúgbò ìtọ́jú ìlàṣẹ ní yàtúrù òmìnira tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní bá ń kírun fún wọ́n nǹkan kan tó ṣe pé ó fi ṣe sútúrà láàrin òun àtàwọn èèyàn tẹ́lẹ̀ kan wá pé gbawájú òun àti sútúrà kọjá tàbí ti pé ìwọ kẹ̀kẹ́ ti pléèsì tó tọ̀ sílẹ̀ wájú oníwò láàrin ìgbà tí pléèsì mi báyìí o ọ̀n èmi mo ní gbogbo nǹkan yòókù o lè máa níbẹ̀ kéèyàn tó wá lọ pé ẹnu tó wà wájú rẹ̀ hàn tó tó fẹ́ gbà òun ni wọ́n ní á ah, prevent it bọ́ bá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì prevent it bọ́ bá ṣe lẹ́ẹ̀kejì tàbá àjà nítorí pé ìwọ kẹ̀kẹ́ ti mú ẹ̀tọ́ tiẹ̀ kó gbogbo spéèsì yòókù ìwọ̀lù ló ṣe pé spéèsì ni wọ́n yà má kì í òun ni lẹ́yìn àwọn lè rí ibi ẹ̀rí àníṣe sọ́nà pé ìdásọ́lá àdìpọ̀ ìlà sótúrọ́ ti ń pọ̀lì ẹ̀sìn òmìnir ha bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín bá ń kírun tó bá ní títọ́ kó súnmọ́ ẹgbọ́ tàbí ìrí kó súnmọ́ tó tó mì pé téèyàn bá ti rú bọ́ọ̀dì ìṣe tuntun déédéé tá a fẹ́ kó ṣe tó fi súnmọ́ ni pé déédéé tó ṣe wípé tó o bá forí kanlẹ̀ tán dísáàtì kékeré yóò kù ní déédéé ibi tẹ́ran lè gbà kọjá láti sàbẹ̀sì sọ́nà ibẹ̀ ibi tẹ́lẹ̀ ó fi súnmọ́ sútúrà rẹ̀ dé tó ní láti mọ̀rẹ́ bí ánsà fún ẹ̀sẹ̀ ìjọpẹ́ ìbá ní sútúrà wípé ní ìsìn báyìí ibi tí márùn-ún dúró téèyàn bá dúró bẹ̀rẹ̀ tó bá tún gba ìṣẹ́ sútúrà tó bá forí kanlẹ̀ déédéé tó kù láàrin wọn àti sútúrà rẹ̀ déédéé ibi tẹ́ran lè gbà kọjá sẹ́gbọ́mí kéèké tábìlì ti ń wí òní wípé láàrin wọn àti sútúrà rẹ̀ déédéé ibi tẹ́ran lè gbà kọjá lẹ́yìn ìgbà tó ń bá forí kanlẹ̀ kan sọ̀rọ̀ pé lẹ́ǹtì kan ní lẹ́ǹtì ara ẹ̀ ibi tó wáá fọ́sẹ̀rẹ̀ sẹ́ ní ní díẹ̀ ní ó kù tó àti tuntun ẹ̀ léde ibi tẹ́lẹ̀ ìgbà kọjá tó bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ báwọn káwá wò kó kè téèyàn bá sẹ̀kọ́ lọ sí ìlú ẹja wọn lẹ́ǹtì káwá fi díẹ̀ wọn ní tó bá jẹ́ ní déédé irú maximum speed gbọ́ ká fẹ́ kéèyàn kì í àmà tó ní òtún gbọdọ̀ kì í àmà kì tó tó ń pọ̀ jù náà so ẹ máa rí o táwọn kan àwọn apá kan àwọn apá ẹ máa gbọ́ táwọn ọ̀gbọ́n náà sọ pé àwọn apá kan sọ pé àní dédé kúbíìtì kan ọ̀rọ̀ kúbíìtì kan sọ ni lẹ́yìn nǹkan tó ojú ṣe sútúrọ̀ pé nǹkan tó ojú ṣe sútúrọ̀ àwọn àkànní kò ṣe é dé kúbíìtì kan ní gíga sílẹ̀ ẹ̀hẹ́n tàbí káwọn èèyàn lè lókìtẹ̀ pé nǹkan wà wájú tó ní sókí ẹnìbọ̀dì ọ̀sán ní wọ́n máa béèrè pé ibo làwọn ẹgbọ́n àgbà bàbá tí wọ́n máa gbàjẹ́ náà lágbá ọ̀yẹ̀ bẹ́ẹ̀ ni bàbá kan fẹ́ pọ́n ọlé nìkan ìgbé ọgbẹ́ ilé ìsìn wa ń gbé òun lánàá wa àmọ́ tàbá ti rí àgbàdo kọjá ìwọ ló wà lẹ́sẹ̀ tó kó wù fi nǹkan kan ní kò sí àmọ́ tó bá wá ní súpra kan náà kọ̀ dé kó súnmọ́ àbí sínú àkójọ kéde ó mọ̀ súnmọ́ ẹ̀ nígbà forí kalẹ̀ díẹ̀ náà lọ kèé tó ṣe tó fagbárí gbá sótúrọ kèé tó ṣe tó fagbárí gbá fẹ́ẹ̀ ẹ̀hẹ́ ó fagbárí kalẹ̀ yòókù bẹ́ẹ̀ ni ó fi lè mà pé ó fẹ́ lè yí kíọ̀n ó ti jẹ́ sótúrọ àìkalẹ̀ lọ́sí bá tó jìnà jù náà gan àwọn ilé mọ́mọ́ tó ọlọ́ọ̀lá. tẹ́ni ò sì ní sótúrọ ẹni ò ní sótúrọ.

náà wọ́n fi ní ká fàyè ilẹ̀ fáà tó kọjá tó kè ẹnu spéèsì náà ni mò ń sọ mọ́ àbí máa gba gbogbo yòókù kẹ́ni wọ́n tó sọ gbogbo yòókù wọn tẹ́hùn lọ́rùn àfi wájú èmi àti sútúrọ̀ náà fi ní ká bá jà gbà ó dà pé lẹ́yìn wà lábẹ́bì kò ṣe ìtọ́nù àṣẹ ìtọ́nù lóòótọ́ pé n ṣe òráyè ni ìwọ náà sì fẹ̀ jù báyìí lọ tó sọ pé lẹ́yìn ó gbà ọ́ tọ̀tẹ́yà bá ṣe gẹ̀ẹ́sẹ̀ gbọ́dọ̀ bá jà ni tọ̀ṣùgbọ́n lóòótọ́ àdìsí ń bẹ àdìsí àbúrò wípé tọ́wà ìfẹ́ ẹ̀ tí ń kọjá lẹ́wájú ẹni tí ń kírùn ẹ́ lọ́yà lọ́mọlùmọ́rù bẹ́ẹ̀ yẹ́ ìtọ̀sọ́lí ẹni tó bá ẹni tí ń kọjá níwájú ẹni tí ń kírùn tó bá mọ orú tó wà lórí rẹ̀ lẹ́ṣẹ̀ ni kò bá dúó pé kò ń dúó 40 wọ́n ní bá 40 days 40 years 40 months yóò sì kó dúó rẹ̀ yóò sì lórí lọ́dọ̀ rẹ̀ bí gbogbo àjọ ẹni tí kírùn kọjá lọ ìtàtù àdìsí ẹ̀zà sí ni pé fẹ́ni tó ní ṣútúrọ̀ wájú Ó gbá wájú àwọn ẹ̀sùn tó kí ó ní ìgbà pé ìrìnlẹ́ ọ̀dọ́ ìgbà àti ìgbà tó kọjá. Ṣé mọ̀ sí ni? ohun ọ̀mọ̀ ẹwà sálàyé fún tẹ́ẹ̀mà tó tún àbíṣẹ́ ò ní pé torípìtì kí wọ́n ti lásìlẹ̀ sí jọ àti tẹ́ẹ̀nà ti kírun ọ́fíìsì àbí òun sì gbà pé ìwọ ló kà á sí ibi tí wọ́n ti kírun ọ́fíìsì ní bẹ́ẹ̀lì àbí ìwọ ló ń ní irun jẹ èmi náà sì fẹ́ jáde kò kánra wọn lòun kà á sí i tó bá ṣe tó bá ṣe rúgbẹ̀ nínú kọ́dà kò ní mọ̀ tí mo tún sàgbà ẹgbẹ́ sílẹ̀ síwájú kò ní yé pé a ah, eré ìgbéra ni ẹ wà á sàlàyé fún ẹgbọ́ bá ìsìdí jọ́mi náà ń kọ́ ibi tó nobody charge ẹ̀fẹ̀ kan máa ń ṣe ọ̀nà sáyé nù ibi tó ní bùkátà sí nù ẹ wà á sàlàyé fún pa ah, tó rí kó fi lé ní charge náà mo fẹ̀ kan tó bá ti rí sábà ti gbé nù kọ́wá ìṣíwájú ó ó ó ó yóò wá sí pé ó oh, tó bá ní à ah, òun ò kí ẹ ó dẹ̀ bùkátà ó dà pé lè ṣètọ́nù jẹ́ bẹ̀ kan lé fún ẹ̀kọ́ ọmọ ti jẹ̀ náà fún kèbèrí ní lẹ́yàfẹ́ tó fẹ́ sọ́tún ẹ̀rọ tẹ́ ń kí gan-an ẹ́ ẹ̀yìn kan fara mọ́ ní fún ní tó fẹ́ dáwọn fẹ́ ní pé gbogbo tẹ́ bá ti wà lọ́sùn tẹ́ má kírun rárá bẹ́ẹ̀ sí tó ń tóun báyìí tẹ̀ ń bí inú tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́sẹ̀ pẹ̀lú náà hadith tó sọ wípé téèyàn bá kú níjọ́ juma ọlọ́run bó sọ níbi ìyá sàárè tó wà sàfihàn èyí bẹ́ẹ̀ ni Sheikh Al-Albani rahimahullah wọn ló wà ẹ̀gbọ́n mi ó wà lára àwọn àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe ẹni tó bá kú ní ọdún mọ́ tọ́lọ́wọ́n bó fi tẹ̀ tọ́ bọ́lọ́wọ́n ti wá tọ́ yẹn á mọ ara kan rẹ̀ fún ọ wà ní ilé nǹkan mi wá ṣẹlẹ̀ ó fún àbí kò ní sọ ṣùgbọ́n náà ní sọ tọ́lá sọ ṣàgbáńsọ̀ tó wà sọ béèyàn bá jí níbi aago mẹ́sàn-án èèyàn jí níbi aago mẹ́sàn-án fẹ́ ká ṣùgbọ́n ó tún gbàgbé ṣé yóò fi kásù gbangba yóò kì tó bá yẹ kó tún gbàgbé ni o tí ìfẹ́ tó máa máa sùn bí onífàtú àtàgége o ní ìṣe yìí gbá ní pé wá di ilẹ̀ gbàgbọ́lọ̀ lè sùn bẹ́ẹ̀ yẹn bá sùn gbàgbé ṣe rí ká má kírun nígbà tó ń bá ṣẹ̀ṣẹ̀ ń yọ bọ̀ ní tó wà applicable sí ni náà hmm? fìlà náà fìlà náà fìlà yẹn gan sì ní kọ́ o. Nafila, tí kò fẹ́ kan tún ní sábàbí tó mú wáyé ọ̀dà ní náfìlà ká èèyàn fẹ́ ṣe pàtàkì wò so òun ni àdíìsì abdullahi abba abdullahi abba sọ pé ṣẹ́ńdà ìdí rìjálù mọ̀gbẹ̀jú wà ọgọ́rùn-ún ìdí ọmọ àwọn èèyàn tí mo ṣe gbára lé tán ṣe gbára lé wọ́n sọ fún mi tí wọ́n acknowledge lọ́dọ̀ mi báyìí àánú àwọn tó sọ̀rọ̀ yìí tó ti mo lè gbára léjù tó ẹni tó tún mo trọ́ọ̀sì jù ní Umar ó sọ bá nàbí sọ̀sọ́là sọ fún wa pé lásọ̀ látàbádà sọ́tọ̀ hì hátà tẹ́tíwá ṣà kò sírun lẹ́yìn ìgbà tá a bá kírun àsùbá àti tó ń fi yọ kò sì sírun lẹ́yìn àwọn àrátà ìsí tó ń fi wọ̀ ọ̀kan ìkejì àwọn sọ pé látàtà harọ́ bí láti kò tùlù àṣà ẹ má má má tájẹ́ẹ̀tì irun ikẹ́ fi tájẹ́ẹ̀tì ìgbà tó rùn bá ẹsẹ̀ ìjọba ẹ̀sìn mọ́mọ́ mi ti tájẹ́ ìgbà tó rùn bá ṣẹ̀ṣẹ̀ ń wọ́pọ̀ gbogbo àwọn àrùn gbangba ìrùn náà fi làwọn ìrùn tó bá jẹ́ ìrùn ọ̀ràn èèyàn téèyàn bá sùn gbàgbé àbí èèyàn sùn gbàgbé àbí èèyàn gbàgbé hmm? èèyàn sùn gbàgbé àbí èèyàn gbàgbé èyí tó bá wù tó bá jẹ́ ń bẹ́ ìgbà téèyàn bá jí yẹn náà lè yọ ẹni ta ẹ ànábìsọ̀tọ́lá àdìsí tẹ́lẹ̀ yẹn òun ni máa a ná máa ń sọ láti ẹni tó bá tún gbàgbé tó bá kẹrùn kan ẹ ó sùn àsìkò òun kan jọ lọ áwùnà sí àhá àbó ha ìdá àdàkàrà ha ó kí nígbà tó bá rántí fàdáríkà wákò àsìkò rẹ̀ ni tó bẹ́ẹ̀ bá ti jí mẹ́sàn yẹn náà òun yọ òun yọ àwọn kàtàlì tí ò bá ti kú yóò wà kùsùdà bẹ́ẹ̀ náà ni gbogbo òun náà tó bá ọ̀ràn òun ò lásìkò téèyàn ò lè kí pàṣẹ bá ti wọlé ọ̀rọ̀ òun yọ òun wọ̀ òun bá òun ẹ̀sìn bá gbàgbé èyí tá ń sọ ni pé ká sọ pé nìsín èèyàn wá bá ṣùgbà gbàtó bá ṣùgbà àtàn kò wá sí ìkírà kàkà ìfàjì báyọ̀ tó ká ṣùgbà ìgbà wo ni ó kírà kàkà ìfàjì tó bọ́ mi làwọn kan náà àwọn àbá sọ wípé yóò dìde rẹ̀ nígbà tí òun ó fi yọ tóun bá ti wá yọ tán tó wá jáde díẹ̀ bíi ten minutes yóò ṣẹ̀ wá sí àwọn ń lo pé tí èdè kò sí òrùn lẹ́yìn ìwọ̀n àsùbá tí tó ń wo fi yọ àwọn kan ní ó lè fi ìgbàrà náà lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámù tó pẹ̀lú àdìsí ìfẹ́ ìṣòro náà ọba tẹ́ni wà ìṣe àmọ́ ìṣèmọ́ bá bùnmọ́ lè fi mú ó ní pé kó jẹ́ kó òrùn yọ kó òrùn bá yọ náà ọláwàá èèyàn fẹ́ kírun àwọn kan kírun tàràwí ìwọ wá ń dànù sí lẹ́yìn wọn nígbà tó ń dànù sí lẹ́yìn wọn ṣé ẹnìkan náà tó lè jọ ìrẹ ẹbí jíjàn máa ọ̀la kò dáa tó kò dáa tó àkọ́kọ́ wọ́n bá ti kírun tàràwí oníṣọ́ọ̀sì kò jọ ìwọ̀n kò fi kírun ìṣá tó bá ti pé ìwọ́n ti wá bẹ̀rẹ̀ gbèsè tí wọ́n san táwọn wá bẹ̀rẹ̀ tàràwí lẹ́yìn èsì ẹ̀ ó dáa kó pọ́ìntì díẹ̀ tó fẹ́ jọ ìrìn ẹ̀yìn pé ó join jọyìn àwọn èké jọyìn àwọn tó bá jọyìn ìwọ náà fẹ̀kan máa dánù bí lèmi náà ṣe ìpè ẹ̀ tó fà á sí àti ń sọ pé àpòyẹ kan kí rárá òun ni pé náà fílà ní tàràwù ẹ̀ nígbà tán kí náà fílà lọ pé àpòyẹ kan fẹ̀kan ṣe irun kan wọ́n gbọ́dọ̀ jọyìn ìrìn àti sọ̀rọ̀ fún gbọ́dọ̀ náà fílà ní tàràwù kó ṣe pé èèyàn ó lè máa fi gàdé wọn jọyìn wọn rárá tí a fẹ́ fi kíláàsì yẹn join ṣùgbọ́n tẹ̀yàn bá fẹ́ join yàn títà tí owó tó fi fọ́ọ̀mù jàmá mi kó sọ pé kó ń join àbí kó dá sí ọláwọ̀ ẹni tí èṣe mùsùlùmí ta lè ṣe rúpíà bẹ́ẹ̀ a lè ṣe fún a lè ṣe fún àmọ́jẹ́bà ti ṣàlàyé kọ̀ọ̀kan kọjá rúpíà tá a ṣe tá a kà nǹkan fún un kìí ṣe táǹkà nìkan ni ọlọ́run bá ń lò sábà bí láti ṣiṣẹ́ factor of mẹ́ta òní one ní táǹkà two ẹni tí ń kà ń déédéé lẹ́kùn tẹ̀ náà ní ìmáàlì nígbàgbọ́ sí ìgbà tí ń kà three ẹni táǹkà fún bóun náà ti ní kí ní ìgbà ń kà hmm? kò dàbí paracetamol ìgbà ẹnu ò lè kọ́ra ló máa níbi ìlú ìlú so ìyẹn ti ṣe fún ìdíje mùsùlùmí bó láti fún ìdíje fún ìdíje mùsùlùmí tẹ́ ẹ bá wo àdìsá àdìsá tó kó délé sọ̀rọ̀ fáwọn pé fásíà láti rúbíà àwọn kan pé fún wọn láwọn dọ́dọ̀ wọn àwọn nìkan fáwọn lóúnjẹ àlè wọn fáwọn tẹ́ ẹ bá ti wo bí kí sọ̀rọ̀ ẹ̀sìn lọ kò tó fáwọn mùsùlùmí wọn nìkan sígbà tán padà yẹ wọn ní ah, àwọn o nǹkan san jẹ ìjà rẹ nìkan kan ló yẹn jẹrọ fún mi nìkan kan lókè làwùjọ ní tòun bàbá òun ni wọ́n ṣe lókè àwọn àwọn ti gbowó wọ́n gba nǹkan tí ó jẹ owó kan nǹkan tó san fún kéré mi bẹ́ẹ̀ bá ti wo bí kíkọ́ rẹ ṣe lọ kò jọba àwọn òṣèlú làwọn ti ń sọ ìyẹn lè pé tó kí àfún ẹgbẹ́ ìṣèlú àmọ́ pé ẹwà lẹ́fẹ́ fún ní àkárù tí ó kù nígbà àkárù ìdẹ́gbà tẹ́ fún ẹgbọ́n mi bìkọ́ ṣàpé ìtàwọn lámẹ́kẹ́ ké fún nígbà tá a bá ṣe rẹ́rìí pé bóyá èèyàn lè ké àmọ́ pé àwọn fún láti àlùfíyàn tí ò kírun tí ó gbà rò kò gbàlùwàlá òwò ẹ̀jẹ̀ nọ́mbà ó tọ̀ kò tọ̀ lára àbúrò ìfọ̀ àgbàgbà tó kó fẹ́ gbádùn kò lè tó bá fẹ́ gbádùn ọlọ́run bá ní fún yẹn ọlọ́run ọgbọ́ òfẹ́ kan ti gbégbó fún ìyàrá láàáfíà fò áńkọ̀ rẹ̀ lókò tẹ̀lé bẹ́ẹ̀ni àápò áńkọ̀ ẹgbọ́n tí kò áńkọ̀ ẹ̀ lórí rùrù bí ọlọ́run ọba ìtọ́lọ́run bá fi jẹ́ rọ́bù hmm? la kò sẹ́ni kankan tó ní sùúrù fún ọlọ́run ọba lórí sùn tátán fi ń kà pé ọlọ́run ọba wọn máa pè pé mẹ́ta lọ́kan ni ó bímọ tòun ti bẹ́ẹ̀ nǹkan wọ́n sì mọ tọ̀rọ̀ rẹ̀ kó fáwọn lóúnjẹ kó fáwọn lábẹ́ yóò fún ọlọ́lábíà sọ ọlọ́run ọba ò límítì àlàáfíà tẹ́ ti máa ń ṣe nìkan so òun fúnra rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gé tiẹ̀ sẹ́yìn tó bá ní àbá ẹlápẹ̀ẹ́gún fún mi ní sẹ́kàdí ma bà tí ló mọ̀ tí ó bá nígbàdé ìṣẹ̀lẹ̀ tó kú nù tẹ̀lẹ́ mẹ́rin jábùjá kú ọ́n so tó bá ti pé nǹkan tó bá jẹ́ bí ó gùn ní tí ó ìyẹn wà jẹ́ nínú àmọ́ ìjọ ti ké fún un sọ pé gbogbo àsìlámù kò tó kó yóò gbà lórí bí ọba wa ṣe sọ pé yorùbá tiẹ̀ náà ó fi pe lọ́n pé ìwé ìbò náà kọ́lọ́ mọ́ ń dá yàn ló pẹ̀lú ẹni èdè tọ́ba náà àti kí yẹn lẹ́sẹ̀ á ní wo ọ̀run fáwọn àti ó ní pé mọ́jẹ̀ mọ́ ó ní pé mọ́jẹ̀ mọ́ tó kò ní ìdílé ìtawó tèbù ọ̀la fáwọn ti kún ìta ti kún àwọn anírù sáfù wájú àwọn kan wá dé sáfù ní àti wájú sáàlì dábùjọ náà sáfù wájú ọlọ́mọ tó bá rẹ̀ wájú ọlọ́mọ ọlọ́mọ tó bá rẹ̀ àwọn ọmọ dé láti ibi nígbà tí ò sáyé mọ́ ló kàn wọn ọlọ́mọ tó bá rẹ̀ sáfù yóò dájọ́ sáfù wájú èèyàn tó jẹ́ sáà ìpè sáfù wájú tó pé ìsìnkà tí wọ́n bá sálámà tán yóò tó sọ gbèsè àbíkò ní ò sáyé wájú ọ̀lẹ́jẹ́ sáfù wájú lọ́dọ̀ ọlọ́run àmọ́ sáàbù pé pàtàkì ti kún ọ̀hún ìtìtẹ̀ sọ áyà bọ́lọ́wọ́ bá sọ wípé ẹ̀sìn ní bá sọ́ra tó náà wọ́n ní áyà yẹn ló ṣe lọ tẹ́lá wọ áyà ní lọ́tún náà lè one eight nítorí àwọn fẹ́ sọ ń bẹ̀ jumla tẹ̀ ń sọ jumla tó mọ̀ kárí ni kíláàsì máa ń sọ ní yàrá ọlọ́run lè máa ń káfàrọ̀ gbèlá ní báàdì ìmọ̀ ẹ̀ ẹni tó bá ṣe kìbìrì sọ́lọ́wọ́n ọba lẹ́yìn ìgbà tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́tàn tẹ́rí ìdílé ayé àti ìgbà yára sábàrù rẹ̀ wá ní bá àlẹ́ yìí ń dágbà ọ̀gbọ́n mi nàmọ́ ìbínú ọlọ́run wà lórí wọn wọ́n làwọn àgbàbọ̀ àbẹ̀bí àdúgbò tó wà lórí tọ́ ayé àtúntọ̀ ọlọ́run wá sì ní ìfún láàrin ó dàbí tẹ́lẹ̀ náà sẹ́kọ̀ọ́ tó ń ṣe pé anybody tí ò bá àtẹ́ǹdì tí ò bá wọlé fún eighty cap ẹgbọ́ ní ọjọ́ báyìí ẹgbọ́ mi a ò ní fún láyé sẹ́wọ̀n pé first statement second one tó jẹ́ predicate ní àjẹmọ́ láyé wọ́n á fẹ́ ti cross ìtàrò ilẹ̀ tó fẹ́ yọ kúrò nílé ìwé àfi ẹni tó bá ṣe wípé màmá rẹ̀ sàárẹ̀ kìnnì kan sàṣà pé tí wá kọ́ wọn tán ẹ̀yìn lẹ́yìn máa ẹ̀fẹ̀ wá sọ predicate ẹnìkan tó bá ṣe kèdè ní sọ́lọ̀ lẹ́yìn sí imá nẹ̀ ìbímọ ọlọ́wọ́ kó bá sọ ọlọ́run tẹ̀wá wípé ńlá àti ẹni tó ṣe wípé lóòótọ́ ó lè hàn fáwọn èèyàn tó lóṣè àmọ́ lóyà mọ̀ ní ó fèrè ẹ̀ta bá fọ́ láti sọ gbólóhùn kíkú wà kọ́ńtù wo mọ̀tìmọ̀tì tó bẹ̀rẹ̀ sí ìmáàlì tọ́kùnrin rẹ̀ sì rìn ẹ̀bẹ̀rẹ̀ sí ìmáàlì tó wá sọ ìdájọ́ yóò kàn wọ́n o tẹ́wọ́ mi wà láti mọ́ṣẹ́ àfikún sọ́ra ìdájọ́ ti ń wí yìí ẹ̀ẹ́n tí mo fẹ́ sọ yìí òun lẹ́tọ́ sí ọkàn rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kan balẹ̀ tó kú fún lòun fẹ́ ṣe so wọ́n ń pè ní júmùlà tó ń mọ̀tàrà júmùlà tó ń mú wa nítorí pé òkú wà ní pẹ́tọ̀ bá ti fi síbẹ̀ ó lè àfẹ́kì nǹkan tó fẹ́ sọ àbí náà yẹn béèrè ó wà á ti fi wájú torí ìpọ́táǹtì ẹ̀yẹ́ kí n pínlẹ̀ dàmú nǹkan yìí ọlọ́wọ́ bá sọ wípé ọlọ́wọ́ bá sọ fún àkùté sọ́ọ̀tì náà yìí yẹn ààyè àti mo fẹ́ kà yìí ọ̀nà méjì ló wà nù sọ̀rọ̀ náà ó sì wá sọ́ọ̀tì náà lè ó wà ní túrájú sọ́ọ̀tì àbíyá sọ àyà tí ń sọ wípé pátá àlú alàzíkì ègún tó ń dà àrà àbí ẹ̀yọ́ pé tẹ́ bá wo ti sọ́dún àbíyá ọlọ́wà bá sọ wípé hòtẹ́ẹ̀lì kankan òun oríṣẹ́ kankan bá wá sí wà lẹ́nu àrùn ìjẹ̀ka ilá ìjálá ní ilé àti àwọn èèyàn ní ìsàlìjà ní pé ìfẹ́ màláìka àrẹ ìjẹ̀sùn pátá àlú alàzíkì ẹ̀yà àwọn tí wọ́n ní mà ìgbóntù látara àbí ẹwà ọ̀pọ̀lọpọ̀ àìsàn sọ́tù náà lọ́mọ́ alìbánnámi kọ́blíkà ìlànà ìyára ní oní ìlú àbí fásitì àdó alàdékè nǹkan tó lágbára mú ọlọ́wọ́n ní ti bàyí náà ti wọ̀ zóbù ẹ́ ti bàyí náà ti wọ̀ zóbù rẹ̀ tó lè wà má alìbánnámi kọ́blíkà ìlànà ìyára ní oní ìlú bàyí náà ti wọ̀ zóbù ààrẹ tàwájú wà nàbí àpamọ́ èèyàn tó ń ti mọ̀láíká náà tọ̀ zóbù ẹ̀ẹ́dẹ́ ṣùgbọ́n tó ń pé ní ilé ilé ẹ̀sán ti ká dán tí wọ́n ṣe náà ọlọ́run akọ sí fọ́nà lọ́la bí kìí ẹ́ tó jùmọ̀lá fún mọ̀tàrúbà ní mọ̀tò mọ̀tàrúbà ìdìrọ̀ ibi mọ̀tàrúbà tó múra kan mo fi tàbí ẹ́ mo fi tàbí ìgbà tí ìgbà máa sọ̀rọ̀ títì tó ó máa ń wà dáadáa ní òkúra ìfẹ́lẹ́ àgbà tí ti pẹ̀lú pé bóyá kọ́sàm ìdúra àbí ọlọ́run ọba ń sọ̀rọ̀ ìjọ ànábì lóṣù ọlọ́run ìjọ ànábì lóṣù wọ́n dọ́dọ̀ rẹ̀ ànábì lóṣù ọba ẹ̀mọ́ dùn sí ìlú àrùlá ìgbà náà ti ṣe fún fún fáyé ànábì lẹ́yìn àtọ́lọ́ wa sọ́kọ́ ọlọ́run wa ní làámúrúkà ìnáwó làbùkà kan ti ní àwọn òṣèlú tẹ̀lé ọlọ́run lọ pípọ̀ òun wá pa wọ́n rẹ̀ òun pa wọ́n rẹ̀ òun pa wọ́n rẹ̀ mọ́ṣúrìkì pé mo fi ayé ìwà nẹ́bí búra tó àwọn jùmọ̀lá tó ẹ̀rọ níyà ó fi jùmọ̀lá tó ẹ̀rọ níyà òun náà ni ó wà ní ayé yìí nìyà pé bàálé yìí ni kọ́bá ọlọ́run ìṣòro àtàwọn adájọ́ tó ṣe ní ọlọ́run. tọ́ ah, ọ̀rọ̀ àdìsí gbogbo àwọn pẹ́ṣà tó kù ní pẹ́ṣà eight ká bọ̀dù kí n tó sọ̀rọ̀ àdìsí ní ti ká tó fún mi ṣe ti dáì nìyẹn ẹni kí wọ́n lẹ́jọ́ àwọn fẹ́ṣà yóò wúlò ní wọlé ká wọ́n ní kéèyàn wẹ̀ tí bá ń ṣe ní ìṣẹ̀lá wípé àwọn ń gbọ́ ní bákọ́ọ̀mù náà báwọn kan pé èèyàn gbọ́dọ̀ wẹ̀ tí bá ń ṣe ní ìṣẹ̀lá àwọn kan sọ pé ẹ nóò èèyàn lè wẹ̀ bọ̀tà kó má sọ̀wẹ̀ ní gbogbo gbà àwọn kan sọ pé ọlọ́run àná kí ìmọ̀ bí ká ti rí ibi ká ti mọ̀ ní òní pé ẹbí irú àwọn sábà sọ yìí títí yẹn bá ń bá wẹ̀ tó léwu ìtumọ̀ ẹ̀ ní bí tá a bá ti ń gbá wẹ̀ tá a gbogbo ìdájọ́ tá a ti tẹ́lẹ̀ tí ò bá ti sí nǹkan kan tó fi ṣe ó kàn sí in fact aisha jọba wà náà ẹgbọ́n aisha tó sọ nǹkan míì tó ṣe pé tó bá ẹgbẹ́ kí ìbá ọ̀yẹ ká sọ pé ní máa ṣe ìdíkà kò lè ṣe ṣàfẹ́mọ̀ bá sọ fún akọ́wọ̀ láti bá ṣe owó náà wà á tún access massage ẹ má fara tẹ́ àwọn ìyàwó ní ẹmọ́ súnmọ́ wọn nígbà tẹ́ ṣe ìdíkà fàbí àmọ́ iṣẹ́ àgbọ̀pá ní sọ̀rọ̀ sọ́lá tí bá ṣe ìdíkà fún ànábì ó na orí rẹ̀ láì láti Ah, tẹ́lẹ̀kọ́ àbí irun tó bẹ́ẹ̀ sáré ilé òsíríọ́jò ta ní wọ̀ ẹni tó wọ́láwàlá ìmọ̀bíṣẹ́ kiri lórí ìgbà ìwọ̀n wẹ́ ẹ̀sẹ́jẹ́lẹ̀ gbà sílé ìwẹ̀ ti wà ah, ẹwẹ̀ dáadáa ẹwẹ̀ wọ́n ti fọ́ aláìní tí bá tó ń gbá àwẹ̀ gan tẹ́ pé kọ́dọ̀ òkun lè dami sórí kó fi kú lọ láàrọ̀gbọ́ àwẹ̀ ìfẹ́ ìrìn lọ́rùn bẹ́ẹ̀ni ó lè ṣe tàbrílì àbúlátún mọ̀rún tẹ́lẹ̀ bí o mọ́ bí okay kódà ara nǹkan tán tún pé àwọn àfáà tó sọ sínú síra jẹ́ ni pé èèyàn tún lè jáde kó mọ́sálásí tó gbó fẹ́wẹ̀ bẹ́ẹ̀ o lè jáde kó mọ́sálásí tó gbó fẹ́wẹ̀ ọ̀fẹ́wẹ̀ ìjọba tó gé lọ́dí ní sí sáà tẹ̀fẹ́ wá láyé sátọ̀ wá ti wá wẹ̀ láyé wọ́n tó fèmí tó ìyẹn lè wẹ̀ o kódà kò lóǹkà ìrìnsẹ́gbẹ̀lò ní òfin wẹ̀ èyàn lè wẹ̀ èyàn lè lọ gbígbá èyàn lè lọ gbígbá bí hájì lè yàn ṣe ní hájì náà ní àwọn ẹ̀bá tó wá sọ yẹn sáré kéèyàn wẹ̀ dáadáa kéèyàn sì máa wà sọ yẹ ọ̀kan tuntun tó mọ̀ wá rùn fáwọn èèyàn ọba lè mú aṣọ mẹ́wàá wá fún jọ́pọ̀ kan kó ọmọ wọ́ sọ ànábi ọlọ́run kò dún sí náà sàkún nígbà tó lè ọba lè wá gbádá wá gbádá gbogbo ẹ̀ àtò eré orí aisha àtọ̀bára ìtọ̀sílà káàna yóò ní ilẹ̀ yàrá sọ̀rọ̀ ànábi orí rẹ̀ báyìí yóò kìtù sí báyìí ẹ ọ̀rọ̀ jíìlù hu wà hu wà mọ̀kàtàkì màá dẹ̀ bá yà wáyé ti lè ní káàmù lọ. ìtọ́kíló máa fún un. ìfẹ́ platform ìtàn platform ṣé wọ́n sì wọ́n ṣe dáadáa àbí wọ́n sàn sọ́jú wọn wọ́n hàn um, ìta òkè ìta ìbọ̀ ṣé wọ́n give evidence gàgà àwọn tàn sọ́wọ́ náà ni ààrùn kọ́májìlẹ̀ kọ́májìlẹ̀ ẹjí láwọn ẹwẹ́ ẹ̀kọ́ fún ọdún mẹ́ta àwọn ẹwẹ́ kọ́má fún bá abẹ́rẹ́ tó ìyẹn bẹ́ẹ̀ then eighty thousand fún yẹn bá ṣe ṣé nígbà tí wọ́n bá fẹ̀ka ti rọ́ọ̀sù ṣé yẹn lè kú ní eighty thousand àbí ó nígbà tí èyí ó gbàbẹ̀ lọ sí ìjùmọ̀ sẹ́rí kéèyàn gba abẹ lọ sí ìgbìmọ̀ lọ yìí mustahabu lè dà sí ojú okun kéde kọ́ra mi níjọ́ sábà fi lè rọ́ọ̀tù báyìí ní ìta àgbàlẹ̀ ìwọ sábà fi lè rọ́ọ̀tù lálẹ́ àti ìta àgbàlẹ̀ kéé ṣe tú láti kéèyàn dúró nígbà tí ó fi dàárọ̀ kó gbà lọ sí ìtìtìlá ẹ́ bọ̀bẹ́ ìbá ṣe bẹ́ ìyẹn ṣe ń tánàbí pẹ̀lú ẹwà mọ́ tí òkú wá ní wáwà àfihàn ànábì tí ń ṣe ìkàfẹ́ mọ́sálásí rẹ̀ ní ìṣẹ́ òní ẹ̀gbọ́n mọ́sálásí àti ìdáǹtàn ní ìpẹ̀lú bá nàbí sọ̀sọ́lá ń ṣe òní wípé ànábì fẹ́ kó ṣe wípé kóhun tẹ̀ tó kọ́ fèsì kẹta fara lé òun kóhun parí ìjì ẹ̀gbọ́n pé láti mọ́sálásí mọ́jẹ̀ wọlé jẹ́ lọ ìjì kí màá ti parí ìjọ sí ìbáwátá sí ìrọ̀wá lórí torí pé iye ìtẹ̀ẹ́sẹ̀ kan sọmọtọ́ ìwọ tí èké ò tún mọ́ ẹ́ tó bá ti kó obama sí èyí tó dà wọ́n lè túùsì mi ló fi ò ní wípé tó ẹgbẹ́ wọn náà ló bá fáwọn ará alẹ́ ìjẹ náà lọ sí ìjì ẹgbọ́ má lọ sí ìjì lọ lè kó wọn lọ àti káwọn èèyàn pọ̀ ní ìjì ó sì gbé mọ́tò wá sí ìjì fún kó wá ní ló fẹ́ sí lọ lè bá wọn àti tó lẹ́sìn tó lọ sí ibi ẹ̀sìn ìyẹn okú méjì pé nù àmọ́ ìtura ìpínlẹ̀ rẹ̀ bá jìnnà sí ibi tí ìfàkù bá wà tí ó ti bá àwọn nǹkan bẹ tí ó bí ti lé rẹ̀ kò ní bójú mu dáadáa kí èèyàn wá sí ibi ká kó àwọn pé torí fóun wáyé ti ká bla ará ilé rẹ̀ lọ èyí pé fóun náà yóò bá pọ̀ ní èyí àmọ́ tà lẹ́bi ta alúgbàlá ọ̀sọ́lá mọ́sálásí ṣe bẹ́ẹ̀ náà nígbà àwọn èèyàn yókù wọn á ṣe é then àwọn transaction bá ń tẹ̀lé ìka tó bá ṣe pé èèyàn bá lè rí ìdẹ́lẹ́dẹ́ téèyàn ní ṣe nǹkan fún ara rẹ̀ kò ní ìpẹ́ àbí téèyàn bá lè dé téèyàn sì ní máa àtàwọn èyí tó ṣe yí pé a ah, ó ní ọjọ́ ká fẹ́ sọ fún mi téèyàn bá lè ṣe the best ìlú kéèyàn fẹ́ sọ wọn wà ní bọ́ọ̀kì sọ̀rọ̀ pé tó bá àwọn fóònù yìí náà ti wà náà láti kan fi mọ̀ pé bàtà bá ṣe àwọn àgbẹ̀ bá tẹ̀lé ṣàlá ló di olè wà náà àwọn náà ló ti wà ń kọ́ ọkọ̀ ní kú omi ẹ̀tọ́ kéèyàn gbìyànjú náà lọ́nà tí ẹ̀tọ́ ń bá àwọn èèyàn náà gbá tí ìbá jẹ́ ìkan bá sàdí kó bá ṣe kí ni o ẹ máa kó gbogbo àwọn ìgbésí ayé nípò ní ìjọ lẹ́yìn rẹ̀ wọ́n á ti àdéhùn ká má ṣe é ti káfà fún mọ́sálásí mẹ́ta mọ́sálásí àbá mọ́sálásí àyìnbó ní mọ́sálásí àyìnbó ní àti mọ́sálásí àtọ́ ní ní ètò mọ́sí ìjẹ́ sálẹ́sì ìpín bóòlù àti ìṣìyẹn ṣe orí àti báwo láti ètò àti báwo ló fi tó àwọn wọ́n láwọn àlè ilé ilé ìfúyé mi ìgbà bẹ sọ eré ìtàgé yé mi bẹ àlẹ ìyẹn wà pàdé bẹ àlẹ ìyẹn wà pàdé ìmọ̀ràn tí mo bá tún wá dé pé tabatẹ wà gbà kó wà pàdé tó bá àwọn àgbà àti wà pàdé ìmọ̀ níṣẹ́ àti ìbàdàn àti ìmọ̀ níṣẹ́ tàbá dé tàbá tó kó àpẹẹrẹ àgbọ̀dọ̀ ìmọ̀ níṣẹ́ kò sùn àmì tó ká sí náà ẹ̀rọ wípé bọ́ọ̀lù àjẹsù pé tàbátà kó àkànlé káwá sí pé tùmẹ̀ ẹ̀yìn ní ó gbọ́dọ̀ ṣe ní tó bá ṣe ń wò mí ò ní ìtàkùn ní ìtàkùn tá a bá akọmọdé ìpè ipò tẹ̀ wà sọ̀rí kàbá akọmọdé ìpè tó wà sọ̀rí déédéé ìtumọ̀ ẹni mọ̀ ò ní pé ká tu wípé a ah, kò síbi tí ìtìkáàfù ti máa ń pé ti máa ń lọ́lá tó ju bí kẹ́hìn ṣe ìtìkáàfù ní kábà àdúgbò mọ́sálásí ànẹ́bí àdúgbò mọ́sálásí mọ́sálásí tó máa mọ́sálásí tẹ̀kan lọ́la ju ẹni ọ̀dà mọ̀ tá a bá ọmọdé ti bá di ìdíyẹn wà pẹ̀lú ìtumọ̀ tó háyé ìbànú wà. ọlọ́run ọba ní Kùránì ọlọ́run ọba fún wa pé wọ́n láti bá ṣòro nínú àwọn àtúntò nípa ẹ má tún àwọn ìyàwó yìí nígbà tí a bá ṣe é kábìlà àwọn sọ́nà bá kọ́ láti òun ni mọ́mọ́ alẹ́ kì í sọ ní mọ́tà ìmọ̀mọ́ alẹ́ mọ́tà rẹ̀ pé ọlọ́run ọba tí gbogbo mọ́sálásí ilẹ̀ pé kọ́dọ̀ ọlọ́run ọba òfin mọ́jà gbogbo gbé mọ́sálásí júmọ̀ àti pé tí kì í bá ṣe pé torí kó òwúrò wípé ẹni ṣe é ti káfí mọ́tò jáde gbogbo yóò kí júmọ̀ lòun fi ní kó ṣe é ti káfí mọ́sálásí kí júmọ̀ ìmọ̀mọ́ alẹ́ kì í báàlù àdéhùká àti wípé a lè ṣe fílmà sáájì kó lè hàn ní gbogbo mọ́sálásí ìmọ̀ bùkọ́lì bó ṣe sọ ibùdó hajar wa kọ́mẹ́ntì pé ìmọ̀ ti ń rìn àtàwọn àhádìí kan wà lọ́dọ̀ ọ̀gbìn tó sọ pé a ò lè ṣe ní ìtìlá àbámúlá ní mẹ́ta ebi sọ pé sọ àwọn àdìsí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o pé ó bá tẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ kò kan ó di méjì kò wá sáwọn àfa ńlá ńlá kan tí wọ́n kọ síra àfa èkó kan bí màmá lè ṣe lọ́tẹ̀ tí wọ́n mọ̀ bá ṣe lọ́tẹ̀ ìbùnà àbùbá rahim ọba ní ìpèkàr ẹ níta bùnmi òun náà sọ ń bẹ̀ wípé òbẹ́ ifá wa lọ sí wípé wọ́n dá sílẹ̀ náà sọ àwọn àfa àti màmá ní ti ilẹ̀ àmọ́ háyé ìsọmọ́sọ ni pé ọ̀rọ̀ òbẹ́ ifá kìí ṣe ọ̀rọ̀ tí òde bá fi kù sí ànábì sọ àwọn sọ àwọn pátákà gbọ́gbọ́ yẹn wípé àwọn wọn wà ìwé báyìí sí wáyé síwájú sí àlàbá ni wá ṣe ìtàkùnkọ̀ sí àlàbá ni wá ṣe ìwádìí wọn wá lọ kó gbọ́ àdìsí yẹn jọ àwọn wá gbà pé á lóògbé sọ̀rọ̀ òrébà pé òrébà fi kù sí ànábì tó bá ti fi ti sára ní ìrọ̀lọ́gbà yẹn àdìsí yẹn ti wà sọ̀rí ìrọ̀lọ́gbà sọ̀rí ìtumọ̀ rẹ̀ náà ni pé a ò lè ṣe é àti ní mọ́sálásí mẹ́ta wọ́n fẹ́ fàájì sí yẹn kí wọ́n fi límìtì tún máa pé màsáájìdì tó wà hmm? ní kókan. sẹ́wọ́n láti sùn lédè nǹkan fẹ́ fún ọdún ìdènà tó. tá a bá mú sọ̀rọ̀ ìlú kọ́ sọ̀rọ̀ ìlú nínú àbẹ̀dá gbogbo kúkú ní kàmẹ́fà àdéhùn ẹ̀gbọ́n. èyí ti ká àtúntà àti lọ́dọ̀ tọ́lọ̀ bá sọ̀rọ̀ parí yàtọ̀ fún bùkọ́lá àti mùsùlùmí àwọn mẹ́rẹ̀ ìrìn yóò kún wóòrò sọ fájì tó wá sọ yìí nìkan làwọn bẹ́ẹ̀ wọ́n tó pọ̀ ìjọba sọ yìí náà sílẹ̀ o tòun ti bẹ́ẹ̀ nǹkan wà rọ́wọ́ mọ́yé ìgbùn ẹgbẹ́ pé kájẹ̀ ìfún láyé ni ọ̀fẹ́ ìgbọ́bíyé kí ẹni pẹ́ sọ mẹ́jẹ̀ fúnra fúnra àyíkọ́ fà tó òfin túbẹ̀ ní sọ fún òun gbọ́dọ̀ àní àwọn tó gbọ́dọ̀ èsì èdò èsì wọ́n máa ń gbọ́dọ̀ èsì bẹ̀ tán bá rí fáwọn kòkò ha kan bẹ̀ tán ládì kò wá rí èdè kò sí inú kútùbù síta nàmbà wọn láti ìfì tí ó sọ fún gbogbo mùsùlùmí àgbáyé ibi tó tẹ ìfì káàpù ike yìí ó ti rí pé anẹ́bí sọ́lá lọ sọ́lá gẹ́gẹ́ àti ìtaka lórí nígbà àti ìtaka fún mi anẹ́bí ṣe ìfì káàpù torókó fẹ́ ilé láti ìkọ́ni àbí láti sọ fún ìjà wa táwọn òsì mọ́sálásí yóò pè láti ìkọ́ni ló kà wa

kálọ̀n jẹ́ ọmọ kéwù ọmọ kéwù Bukhari ọmọ kéwù Mustapha bin Ismail ẹ òun ó gbà wá Tahawi ó gbà wá Ibn Abi Shayba ó gbà wá tẹ́wọ́ gbogbo wọn pátápátá sáà gbà wá ọ̀rọ̀ wá sí kẹ̀kẹ́ nù rẹ̀ náà tóun náà fẹ̀ kàn fún wa gbádùn ẹ̀mọ̀ bọ̀ ẹ̀rì ní ìjọ sọ̀rọ̀ náà wà ní pé kò sí ìsìkáfù àfi mọ́sálásí kàábà nìkan ẹ̀wọ́ ẹ̀rì ẹ̀rì kan tó bá kò sí ìkàáfù àti mọ́sá ìkàáfù àti mọ́sá ìjọmọ́ ọ̀ mọ́sá ìjọmọ́ ọ̀kọ́ ìgbà ẹ̀rì kan gbogbo ẹ̀ ẹyọ ọ̀kan tó fẹ́ẹ̀tì ní gbogbo ẹ̀ ẹyọ ọ̀kan tuntun tó fẹ́ẹ̀tì fún dáhùn yìí pé a ah, pé kò sí wọn sí ìkàáfù àti láti mẹ́ta òun ní ìsmáyé tọ́ni títọ́ yìí nàìjọba ti wá wò títọ́ yìí bó ṣe fẹ́rẹ̀ ní wípé Abdullahi abdul masu òun ti sàábí àgbà ní kúfà tó jọ àfa àdúgbò àfa àgbà àwọn sàábí tó wà ní kúfà òfẹ́ ìfà wa dé lọ́wọ́ ọ̀tún ló wà sọ fún pé ah mo rá àwọn nǹkan tí wọ́n ṣe ní ìsìnkáàpù láàrin ilé rẹ àti ilé àmúṣọ́láṣà rẹ àmúṣọ́láṣà náà jẹ sàábí kúfà kékeré sọ pé ah, ilé rẹ ilé àmúṣọ́láṣà rẹ àwọn aṣẹ ìsìnkáàpù yìí alátàdà àrùn tó ò ní kọ̀ fún wọn pé kọ́mọ lọ kọ́mọ ṣe gbà ọ́n bẹ̀rù òbẹ́ ifá lọ sọ fún àwọn ọ̀sà ẹnu tí wàá dà òun ò ní kọ̀ fún wọn o òun ò lè kọ́ òun náà aláhùn àtọ́hùn wà àtọ́ àtọ́ sí ìta wọ́n ló iná níbi ìsìláyé lọ́wọ́ sọ pé àwọn ọmọ àpá níbi sọ pé ní sí àrùbá sọ pé òṣè rọ́pò ẹ̀ pé òun àpá níbi sọ pé láti kábàá ìlàsàn láti ìlànà ẹgbọ́n tẹwárí ẹ̀rù tó sọ́lá àkọ́kọ́ pé tún bá fẹ́ sọ pé àdéhùn wà pọ̀ ibi tẹ́sán tó wà pọ̀ lórí محمود بن آدم المروزي من إسماعيل حدثنا محمود بن آدم المروزي òun wá gba ọ̀dọ̀ sofia nínú ìyẹn yìí mo ti má lè kàtó pé akáàtì náà lè ilé mi ìjàdé mi ta àwọn àbí ń pẹ́sà mahmoud bin adam al-marwazi ó gba ọ̀dọ̀ sofia nínú ìyẹn yìí sofia nínú ìyẹn náà gbà lọ́dọ̀ jáde ìfúnà rashid àbí rashid bin jáde wọn nínú jáde gbà lọ́dọ̀ sadiq bin àbúwáyé àbúwáyé ló gbọ́ ọ̀dọ̀ àbúlá lónìí sí kálá márùn-ún ló dákọ̀ báyìí ẹ̀wọ̀n sọ mahmud bin adam al-marwazi lọ́dọ̀ sọ̀fíàlù bin uyayna sọ̀fíàlù bin uyayna lọ́dọ̀ ah, jáde bin rọ́ṣì jáde bin rọ́ṣì lọ́dọ̀ àbúwáyé ah, bin sẹ́lámà ẹ̀yìn sọ́lámà lọ́dọ̀ àbúlá lónìí sí inú owó kan tó kó dákọ̀ ìwó ló ní bẹ̀rù rẹ̀ tẹ̀wá kò gbọ́ ní sọ̀fíàlù bin uyayna

àbí wọ́n fẹ́ máa ń jẹ wà níjọ náà ló mọ iye àwọn àfa tó wà lásìkò rẹ̀ fẹ́ràn ìtumọ̀ ẹ̀ ní pé ìmọ̀ rẹ̀ ti kalẹ́ ọkọ̀ àkókè àwọn ẹ́lìtì nìkan ló mà bí máa ń jẹ wà mà níra ẹni tó ń jẹ jọrọ máa ní ìní ibùdó àbílẹ̀ ìjọba dákọ̀ ní àbílẹ̀ ìbẹ̀ rẹ̀ ibi máa mọ́ amọ́tẹ́sí mọ́ máa ní èyí tá a fà ìmọ̀ rẹ̀ délé ó dókòrè pé tẹwárí àwọn oníhàdìsí wa ní rúlù kan rúlù wọn ò lè tó ẹnìbọdì tó bá fẹ̀ka ti tóbi tó pọ́púlà tó bá yà tó lọ́mọ tí ń tó pọ́ báyìí ìfẹ́ máa ń jẹ́ òní pé gbogbo àdìsí tó bá wá lápọ̀dọ̀ rẹ̀ wọ́n kà nọ́mbà rẹ̀. irú mọ́ mọ́lì bá rẹ̀ tàwọn ní àdìsí máa débi nọ́mbà àdìsí ẹ̀ sábà wá sí òmùwálé àtẹ̀tẹ̀ wà sọ níbẹ̀ àtẹ̀tẹ̀ wà sọ wọ́n mọ̀ torí tó pàtàkì tí ma ń kà òṣìṣẹ́ ẹlẹ́gbọ̀n tó bá fẹ́ parọ́ mọ́ ànábì ojú ọ̀nà táwọn èèyàn máa ń gbà náà ni ó fẹ́ bá kò fẹ́ parọ́ ju pé káwọn ẹbí rẹ̀ bàdí jùlọ ọ̀rọ̀ tí káwọn aláàjì padà bọ̀ mọ́lì tí wọ́n gbà mọ́lì tí náà ni ó fẹ́ lè mọ́ làwọn tí wọ́n lọ́ mọ́lá wọ́n ti kà á kalẹ̀ ẹgbọ́n bàìtá ìtú ọ̀bá fẹ́ lọ gbé ní àyíká lọ́rọ̀ mọ́lì kò lè ń kì ní sẹ́mínà àdéhùn mọ́lì bá ṣe ka ti máàlìkì yẹn ni wọ́n kà ti sọ àwọn ọ̀rọ̀ yẹn náà wọ́n kà ti sọ ìlú bá tó wọ́n kà ti sọ àwọn ọ̀rọ̀ bá wọ́n kà ti alúmọ̀ yẹn wọ́n kà kí ṣe ìsinmi nìkan so tẹ́lẹ̀ ní àti ní báyìí wọ́n lè gbé ìsinmi tó ẹ̀rí sí wa táwọn oṣù pé àwọn mọ̀ fún ìsinmi tó ẹ̀rí èyí tó ní pé wọ́n bẹ̀rẹ̀ gbà ìgbìlá ìwọ̀n tẹ̀lé ní wáyé máa bẹ̀rẹ̀ náà mọ́ inú àjẹ́ ìjọ ọ̀rọ̀ lókè bẹ́ẹ̀bá tẹ̀lé wọn táyẹ̀ lórí àjú pẹ̀lú wọn ẹmọ gbọ́ ìbábọ̀ ìrìnà ọ̀dá pọ̀lú ẹjẹ́ máa wá sáà wọn máa fi ìbábọ̀ ìrìnà tẹ́sílímà tẹ́sílímà tó lè yẹn tẹ́lẹ̀ sáadá kan nínú àdìsí direct àfa ìmọ̀ àwọn tó nàbẹ̀ ìmọ̀ àwọn tó nàbẹ̀ kan náà ti gbogbo àwọn ìmọ̀ àyè ọmọ kéwù yẹ ní ọmọ àwọn jẹ kéèyàn sọmọ bí wípé tẹ bá tí mo sọ́dún fún ọmọ àwọn ìbáyìí mo sọ́dún fún ọmọ àwọn ẹ́ tí gbogbo àdìsí ọmọ àwọn ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́bá ti láì tẹ́bá ti àdìsí àwọn sòfíà ó tóbi twenty seven thousand àbí ẹ ìmáàmù amadu wá jẹ́ àgbà ọmọ àti òtún ọmọdé yẹn àdìsí wà sí ìmáàmù amadu ṣe sí kò lẹ́sẹ̀ máa jẹ́ àkókò àti ìṣòwò àkọ́bí ilé ká wọ́n ti sọ̀rọ̀ kan. ṣé ẹgbọ́n mi àwọn aláàbí ti di mọ̀ pé ah, ah, ah, ó lè tún wa jẹ àdíjì yìí tó pàtàkì ọ̀rọ̀ ìkìkà gba ìkòlé wà lọ́rọ̀ ìsìlámù òun yẹn náà kí ìsìlámù náà wá gbé kó wá sọ yìí rárá kò sí lórí ẹjọ́ bó sọ pé wíìkì sẹ́ẹ̀sì kan àwọn èèyàn wò pé ìbẹ́ẹ̀dì wa ọ̀hún ìmọ̀ màmá dùn ní mùsùlùmí àti ìmọ̀ màmá dùn àbàlẹ̀ more than ten seven àdìs ló wà bẹ ẹ ti máa wà ní tó pé báàbù òdu ó tó gbà wá. so ní ti ní mùsùlùmí àwọn mùsùlùmí òwe fà wà bẹ àwọn àádìs tó pé ní òwe fà ló gbà wá àwa wò bẹ ahmadu dọba tó bá gbọ́rọ̀ yẹn ná ọmọ tó wù ní àdìs ahmadu wa ní musnadu bẹ́ẹ̀ fa ní musnadu lọ́nà ahmadu kò dẹ̀ sẹ́ mẹ́jẹ̀ kúkálì tó wá sọ ní ìnìkan ló kó tó tó wá lọ ìlú náà bẹ́ẹ̀ kọ́ o èyí yóò wá wá sọ ní ìdọ́dọ̀ sọ́mọ́rọ̀ òye náà kò wá ní ibi tẹ́ àwọn ní àdíjì mà pé ìsinmi yóò ẹ̀yìn ahmadu lò ó kí pìtà

ó ní ogbó tó sọ dájọ gbogbo ẹ̀sìn tó ní báàbù bẹ ó sọ̀rọ̀ yìí kìkà kù bẹ ó sì láti fún ẹni ọmọ tó sábà ní ẹnu ṣáàbù bẹ́ẹ̀ bá ti fi ìhàgùn láti àdẹ́sà láti fi á kò sí lọ́dọ̀ jẹ ẹ̀ẹ́dẹ́ ẹ̀sìn láti ìyá àlàyé yìí wọ́n ní ààrẹ ìdánwò àbẹ̀rẹ̀ ìtàn lẹ́yìn rẹ̀ alùpùpù alùmẹ́bí jẹba mẹ́mà tẹ́bá ti sí tọ́jú kọ́ lẹ́bẹ̀ẹ́ adìs nàmbà wọ́n sáà ń tẹ́lẹ̀ ní ọmọdé àkọ́tẹ́ ìyá àdáhùn ẹ̀kọ́ mẹ́rin ọgbọ́ òun èyí làkọ́kọ́ àbá àti ìjọba àbá kan kọ́ lé tí wọ́n kọ́ lé ẹgbẹ́ nìkan òun èyí yìí bọ́ọ̀mù òun náà fún wájú ọmọ tó kú sí wàhùn nìyẹn ó tó ń sọmọ tó kú sáàbì ẹ àmì ìjọjọ lọ́wọ́ tó kú sí wàhùn ọmọ tó kú sáàbì òun èyí náà wá ní alimọ́sínàbì òun èyí àwọn àhádìsì òun mẹ́tọ́ náà kó pé ṣùgbọ́n àwọn tó wò bá ìwọ náà kéde fún fún un náà tọ ẹ máa bá kò fún amọ̀ kò fún sábì kò fún òwe yáyá fún màáyé nìkẹ́ nìkan ọba tó ìṣúná fún òye yáyá fún òye náà òun ló gbà wá. àlébùrù Màdínì tó já bá tóun náà já fàájìbà tó jẹ́ pé kọ̀ yìí nìkan máa tóun náà ní kíra àlùjáde òun náà ni mùsùlùmí ká ẹ́ sẹ́ẹ̀ bá gbọ́ pé náà wọ́n pé ṣe àbá kan bẹ̀rẹ̀ nígbà tí wọ́n kọ́ ló wà ní ìjòkó àbá àwọn kan tó sọ pé àtàbátìlẹ́ ah, nìkan ní ìjọba lè fàájì tó wà pẹ̀lú ìjọ ẹ tó sọ̀rọ̀ yìí bá sọ̀rọ̀ rẹ̀ òun náà ní mùsùlùmí fàájì ọmọ tí ó yà mú ìrìn lẹ́nu

ìgbà ọ̀rọ̀ òde bàtẹ̀ ọ̀rọ̀ òde bàtẹ̀ yóò wúlò ní ọ̀rẹ́ ìsìnká fún ọ̀rọ̀ náà ìgbìyànjú ẹgbẹ́ ó lè ní sẹ́ẹ̀sì ẹ̀yìn tó fi lé sẹ́ẹ̀sì lè tàlàyé tó fi lọ́rọ̀ kò lè jẹ́ mọ́ àdúgbò kan máa lè sẹ́ẹ̀sì tó gbé tíṣù tó ní ṣe pẹ̀lú lékè ní táwọn ti wà káàkiri àwọn aládùn ti máa ń lò dáadáa ibùdó àbọ̀ hajj wọn kọ́ àdúgbò kan fún nígbà bá àwọn amúnṣe náà jù wá wá ní àwọn akéèké tó ti dá gbọ́n ilé àjẹmọ́ ọwọ́ àná àdìsí yóò lè jáde tó bá bẹ̀rẹ̀ yìí náà tó bá tó bá jáde tẹ̀ yìí ẹ́ kí ló dé tó òfin lọ́dọ̀ àná nínú ọ̀dọ̀ yìí tó tó òfin lọ́dọ̀ mi tó tó ẹ̀ tó bá jáde tẹ̀ òfin lọ́dọ̀ àná nínú ọ̀dọ̀ àwọn oníyì wọn yóò fi máa wọn fún máa wọn pẹ́ lọ́dọ̀ rẹ̀ àdìsí wa pàtàkì tó báyìí kí ló dé àwọn tí ma tí n bá fẹ́ ìgbà tó bá fi pásítọ̀ méjì kan bẹ̀rẹ̀ láyé láyé ìlú bàbá yìí lọ́wọ́ sí ìwọ́n méjì náà yóò mú kẹ́mọ́ fún un tó fẹ́ ìmọ̀ máa mọ́tò náà bá pàtí yìí pàtí ìmọ̀ọ́mù pẹ̀kọ́ ìdájẹ́ ẹ̀sìn ni wọ́n wá láti aláwọ̀ èèyàn sọ́jà fà tó ṣe pàtó ìmọ̀ máa mọ́tò ìmọ̀ọ́mù wa tẹ̀rí ńlá gbogbo àdíìsì lọ́wọ́ ọwá ní kọ́ńtínẹ̀tì tẹ̀wé wà á tẹ́ májà mú pé àdíìsì wa pẹ̀lú ìsọ̀nù kò tẹ̀ wọ́n dà kọ́ni bẹ́ẹ̀ ni pé yóò mọ́tò náà nìkan gba ìjọba tó fi ṣe òní pé mọ́sílẹ̀ ìtàkì bẹ́ẹ̀ ni àdíìsì tààfi ìbáyan a wà ní tó bá tó fi ní ibi tí mọ́sílẹ̀ òfẹ́fà ní pé mọ̀ òkú òkúlélé yìí lórí òfẹ́fà òun làwọn àbájá tó kù òkú òkú lọ́dún kọ̀ọ̀lẹ́ nípa àmọ́ torí pé ká sọ pé àtiwá rí pé àdíjì ìnájẹ́ wá pẹ̀lú ọ̀rẹ́sẹ̀lẹ̀ wá pẹ̀lú kọ̀ọ̀rí tó gbà wá kí tó àwa ní bàbá tẹ̀wá gbà tẹ̀wá lẹ́yìn èkó lè bá tẹ̀wá yìí ẹ̀fọ́ agbọ́ nǹkan tí inú màdúrà ló pẹ̀lú sọ fún lè bá bàbá ẹ̀rí ò lélé wọn ó yá àwọn kẹ̀kẹ́ wọn kọ̀rẹ́ jù wọn kọ̀rẹ́ sọ̀rọ̀ pé kó lè lẹ́yìn lẹ́yìn nǹkan tó tẹ̀lé ẹ sọ pé ní gbogbo àwọn àdéhùn màdá ló tẹ̀lé ẹ tẹ̀lá béèrè yàtọ̀ fún òde bàtà tí ìfẹ̀ ìfànà lẹ́yìn náà wọ́n ti fẹ́ẹ́ tún fẹ́ẹ́ yìí ẹ̀sùn ọgọ́ta tún fẹ́ẹ́ yìí kò sí ìdí ká bàbá mọ́sálásí ànábì kan pé mọ́sálásí bá ànábì ọlọ́run kan lóde náà wà ní àábá ànábì ọlọ́run mọ̀dínà ànábì lọ́kọ̀ mọ́sálásí akọ ànábì sùlẹ̀mán lọ́kọ̀ àyà. eléyìí yóò lọ síbẹ̀ ìkọ́sí mẹ́ta sẹ́yìn mẹ́ta lẹ́yìn rí wọ́n ní sẹ́yìn yìí sọ ìfúnni pípa bàbá mọ́sálásí táwọn ànábì ọlọ́run náà bá tó ọ àpòtí bí ìsìlámù ti máa ń lọ́lá láti ìjọba bí akọmọdébì ẹ̀rọ bẹ́ẹ̀ bá fẹ́ akọmọdébì ẹ̀ gbàdá torí pé gbogbo kìí yìí náà làwọn tó wà náà ẹ̀ ẹ́ mo ti dábàá àwọn tó dákọ̀ fún yáyì ah, mo dákọ̀ ṣáàtì ah, ahmed ifhan alimumadin yáyà marin ibn abdul mara adé amúrò nàfẹ àwọn èèyàn jọmọ tó ń lọ yẹn ẹ wá lákòókò wá jọmọ tó bá wọn lé náà ìmọ̀ mùkọ́ ni wá jọmọ tó fún ẹwọ́ ìmọ̀ mùkọ́ ni wá jọmọ tó fún ìmọ̀ màá jù ọjọ́ máa tó fún àlùmọ̀jì ọjọ́ máa tó fún yàrá mọ̀ máa yẹn ọjọ́ máa tó fún ìsáfún rọ̀rùn múyà ọjọ́ máa tó fún àlùmọ̀ méjì àmọ́ àwọn yìí di statement tó tọ́mọ̀tọ́mù bàbá òní wá ń sọ ní kíra àti ẹ̀gbẹ́ báàbù pàtàkì ìpìtàkì báàbọ̀ láìsàn àdíkẹ́ ìsàlàyé sọ pé gbogbo mọ́tò láti lòdò ilé ìtumẹ̀ nínú ẹ̀kọ́ bá wà lọ́dọ̀ àbúlé ìjọba ọ̀rọ̀ àbí ìtumẹ̀ ilé tàbá kọ ìsìn láti fún yí kẹ́lí ìsìn náà kọ ìsìn kúlò kọ́ lọ́sìn sáyìn bá tú generation of candidate fẹ́ bí odò sísàn ìtumọ̀ tó mìíràn pé bá sọ pé ní ìgbà àjẹsàn tó fi àmì ìtumẹ̀ pé àdínkù láti kò tó fi àmì wọ́n mọ̀ wọ́n sì dá lọ́dẹ̀ tí n táwọn ń wí ni pé màá tó múradà lọ́wọ́ àti ìkànnì ìdáàbòsọ ìtumẹ̀ tí wọ́n ṣe ní téèkì lórí ìgbéjáde bẹ́ẹ̀ tẹ́wọ̀ àwọn arúgbó wa mọ́ ní olùgbé tó bá tẹ́sí náà lè kalẹ̀ ní. tẹ́lẹ̀ tó gbà ń ta dápọ̀ tá dápọ̀ jáde gbọ́dọ̀ lọ́sì yìí tí a yóò gbà gbọ́dọ̀ yẹn lọ́gbà lọ́rọ̀ ẹ̀yìn ẹ̀ka ẹ̀dí ọ̀rọ̀ mi tẹ́ẹ̀ tó lé láti ìyẹn tí ìtura mọ́ yẹn náà sọ àwọn ọlọ́dọ̀ jáde lọ́sì yẹn ní. kó àbá àmàkàn ẹ̀wọ́ tẹ́lẹ̀ ní òun báyìí sí the other is not báyìí sí bí tí ó kùn lọ bá sọ̀rọ̀ yóò lọ kúfà kúfà làdí ìlọ lè borí sọ láàbùn ìyẹn ti rọ àbá àmàkàn ìsinmi ìyẹn kan èyí kù lásán ibi tó fi máa náà sì ní lẹ́mọ̀ sí tó bẹ́ẹ̀ bá ti lè mọ̀ ọ́n bá ń pé ìmọ̀ àmàkàn kò mẹ́jẹ̀ ìwọ̀n bá ti sọ̀rọ̀ ọmọ tí o gbàgbọ́ yẹn sì ní ẹ bá fẹ́ ṣe ó rọrùn fẹ́ tó bá fẹ́ sọ́jà ẹ ẹgbẹ́ mọ́tò ẹ̀bà náà ẹ̀bà fúlà fúlà nígbà tá ẹ̀bà tó àjẹsára fúlà tẹ̀wọ̀n nọ́mbà tẹ́lẹ̀ yìí nọ́mbà tẹ́lẹ̀ yìí nínú láti máa wá pé kí àjẹsára fúlà kí wọ́n máa gbọ́ ọdún fúlà kò lè wà lẹ́sà tẹ́lẹ̀ máa fún mi. kọ̀tẹ́ bá fẹ́ ṣe dáadáa náà kọ̀ ẹ wá fún ẹ wá lọ sí fúnfúnàlù òjẹ́ ìfà nínú mọ́tò ìgbà wọn ibi tó ṣe fà ìṣura kẹ́ẹ̀wé máa mọ́ gbà ọ̀rọ̀ ìṣura mẹ́ kẹ́ẹ̀wé nọ́mbà tó lè

ẹ̀sìn láti tù láti lé sọ̀rọ̀ náà wà lẹ̀ tó bẹ́ẹ̀ bá wá fẹ́ tù náà ìfẹ́ kan gbogbo àwọn afárá ìtàn ìmọ̀ pé àpò lè fà ló fi náà báyìí pẹ̀lú pẹ̀lú lára sí àgbélọ́ bíríìjì lẹ́yìn ìgbà tí wọ́n fọ́tò ààrẹ ìtàn wọ́n wá fún ní mílì rẹ̀ tó ga jù tó fi dá nǹkan ní fúlọ́lá jáde gbogbo lábàlá lábàlá fúlọ́lá kọ̀ọ̀kan lábẹ́ Thank you.